ọba adémọ́lá gorí ìtẹ́ ń jọ sí bí eré bí eré ọba saheed ẹlẹ́gùsì ìlàjì èkó tí wọ́n ń pè lẹ́nìkan ọdún mọ́kànlá pé wàyí ó yẹ ká bá kábíyèsí yọ̀ àìmọye èèyàn ládé ọ̀hún wù tí ò rá dédé yẹ̀yẹ́ kọ́kádà kádàrá tà sí èròǹgbà wọn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbadé tí ò tọ́dún méjì tó wájà. Ja mọ́kànlá lórí ọlá ẹlẹ́gùsí àwàdàpọ̀ ọba mímọ́ ló fi rọ̀yìn lọ́rùn ọpẹ́ ńlá ni kádé ó túbọ̀ pẹ́ lórí kátẹ́lẹsẹ̀ ó mọ́kọ bàtà sílẹ̀ ọba mẹ́wàá mọ́lá sàràkí ọlọ́rọ̀ láwùjọ àwọn lọ́balọ́ba adúmáadán abagbadámúlé ọláwu ni aláyaba rẹwà ní gọ́ọ̀bì ọkọ àwọn olórí tó pàtàkì kábíyèsí ọmọ ìrókò láwẹ̀ ọmọ ọlọ́fin àjàyè ọmọ ìsàrẹwà ejò ẹlẹ́gbàá mẹ́ta ọmọ ọta mẹ́ta lágbada ìkànlérèmí ọmọ ọkùn wẹ́rẹ́wẹ́rẹ́ lójúde ìlàsàn èyí tí wọn kì í fọkọ́rọ̀ tí wọn kì í fàdá gé bò báwo òkú ònílé wọn akénigbókẹ́rò para ọ̀nà ọmọ apẹ́kànmọ́fọ́bìnrin jẹ ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ìmọ̀lẹ́ àfìlìjà asáníporíkìporíkì. ta ló fòyìn ewì júbà ọba akéwì ìdùnnú lèmi jẹ́ èmi ìdùnnú àyà aláṣàlẹ̀ ìbàdàn bí ọba bòmíì.